Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Yika. Happy birthday to you. arákùnrin bàbá táyọ̀ ọmọ wọn ní wòye ìjẹ̀ṣà ọkọ̀ wọlú fún mi láyọ̀ bèbí ẹ̀fọ́ ìgbòho pẹ̀lú bàbá ṣe ó ní dásí ẹ̀mí rẹ̀ pẹ̀lú yọ̀nà wa ìgbà tó wọn ní wọn ní òòyìnká wàá dàgbà wàá dògbò lórí. ọkọ fún mi láyọ̀ àṣẹ ọlọ́run ni òun àmì ńlá àmì tó tóbi òun ẹ̀ṣẹ̀ ó ṣọ́ọ̀ṣì. aṣọ olúwa ni ọláyínká kárọ̀ tí yóò gbọ́dọ̀ mi wá sáyé. every first of october ti lé ní ọmọ tàbí nítorí nira tó ṣòro ara káàkiri akọrin bí ẹni ìyẹ̀kọ̀ yínká ọmọ bàbá fọ́gá níwòye jẹ́ ṣáyílé ó tún ti wálé lọ́dún kan ọ̀pẹ́ ní fọ́lọ́ ayọ̀ abara títí ẹbí ará ojú wọ́n ń bá ọyọ̀ wọ́n bá ojú. ìgbádùn ọdún kan ní òkú ti sọ lẹ́ẹ̀kan akẹ́láyọ̀ déjì ìbí ló bá ẹ̀dùpẹ́ ọmọ ọlọ́dọ̀ ẹni bẹ̀rẹ̀ mọ́lẹ̀ àjọjújú ọpẹ́ ta ló ṣàjọyọ̀ o tá a wà yọ o tá a bá a bá sọkọ ayọ̀ mi ta ló lọ́jọ́ òní ẹ̀fọ́ ìsìn ìgbàlú tó ń bá jó ká bá sọkọ ayọ̀ mi gbogbo ní mọ́sùlùmí nọ́mbà ẹgbẹ́ gbá ọpẹ́ pé bàbá ṣeun gbogbo lọ́rọ̀ ẹ ti mú rẹ̀ mọ̀lẹ́ gbàlá ọlá yínká ó fún mi láyọ̀ bèbè màmá ti fs fọlárin ọkọ̀ ládìlẹ̀ ó bá ẹ dúpẹ́ adébáyọ̀ ọmọ ṣáláre náà bá ẹ jọlọ ṣọlá ọmọ adékọ́dá mi ò ń bá ẹ dúpẹ́ samuel makeda ti dánilẹ̀ ò wọ́n jó ọlá yínká àwa ní náírà mi ò kárí kọ́rin àwa torí ṣe àwa dé gómìn mi ò ìjì bẹ́ẹ̀. ta ló ṣàjọyọ̀ òun àfi jó. ọlá yínká bá sọ̀rọ̀ àjọ mi náà náà rèé àtàbàtúbà bẹ̀rẹ̀ orin hmm, lórí ètò yín fún àyín tí a ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ eh, bá àti wọ́n ń ṣe lórí ètò yìí rèé eh, àwọn tó máa ń jẹ́ àlejò mi lórí ètò yìí àwọn ògbóǹtagì olórin lọ́kan òjọ̀kan àwọn adẹ́rìn pòṣónà àti àwọn òṣèré orí ìtàgé hmm, bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lórí ètò tòní ta lẹni tí àlejò mi wá jẹ́ ṣé olórin ni wọ́n àbí òṣèré orí ìtàgé nígbà tí n bá lọ tí n bá padà dé máa ṣe àfihàn wọn ní kíkún nípa fífi ijó gbọ́ ṣé ẹ rí oní tá à ń gbọ́ lọ lẹ́ǹkan yẹn ọmọ kan ló ṣe fún mi bẹ́ẹ̀ ni Michael Obey M4S ló fi ṣe àmì ayé ó fi ṣàmì sí ọjọ́ òbí mi tọdún yìí mo kí ọ ayé ò ní bàjẹ́ láéláé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí orin yẹn náà la máa tún fi gbé àlejò mi wọlé tí wọ́n á ti gbé wọlé tán a wá lọ sí yàrá ìgbàlejò tí wọ́n bá ti gbà wọ́n lálejò tán wọ́n wá kọ fún wa wọ́n ẹ ti ẹ jẹ́ kí n lọ kí n bàdàdé inú mi ti ń dùn ọgùn <laughs> mo ń bọ̀ kí n lọ kí n padà dé kí n wá gbé àlejò mi wọlé ìjó ń gùn mí náà mo ń bọ̀ ẹ gbọ́dọ̀ dìde mo ń bọ̀ mo ń bọ̀ òkè mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ìwé wọlé ìwé ọlá ilé wọn lè rẹ bó ti yí ẹ ká. Bẹ́ẹ̀ni, tó bá lórí ìwà mi ló ṣe, ó ṣe fọ́nrẹ́lẹ̀, ó tún ṣe fọ́nrẹ́jọ́, ìwà líle tó, àwọn olùdókòwò àdìrẹ́lẹ̀, ọ̀rọ̀ aláyọ̀, ẹ̀ á máa mọ̀ ṣoṣo. Àìlèdè òyìnbó ló mọ ọláyínká, Èdùmàrè pẹ̀lú sí òṣèré lóore. tó kù ló kórè wá omi ọlọ́run ló kù fún gbogbo ìpìlẹ̀ ẹ̀kọ́ bá a fún ẹ ló fi wá wáyé nínú orí ètò bàbá ètò ọmọ ọ̀fọ̀ ṣe nínú kápolówó ọ̀tá kájé owó gbá ó bá fún ẹ wọ láyé nígbà ọkọ̀ wà láyé tí mo bá lóde o ìjẹ́rìí adé ṣóhun nígbẹ̀rí o ó kọ́ sára sẹ́kù tó lọ́rùn fún ẹ àdúrà mi rèé wẹ́ o tí gòkè láéláé kò dé níjàbọ̀. ìrẹ́wọlé rẹ̀ wọlá ní ah, mi kàmi o. ṣe fẹ́ mi fẹ́ bó ṣe ṣe fẹ́ mi fẹ́ ni o wà ní ètò For so we happy birthday to you. Àbàbà túbú mi ò happy birthday to you. Happy birthday to Yinka. Happy birthday to you. Looky, Happy birthday to you láti ọ̀làyínká ọ̀rọ̀ alásàlẹ̀ rẹ̀. Happy birthday to me, Doki Nkan. Happy birthday. worship Happy birthday to me. That's right. <laughs> Bẹ́ẹ̀ni. Ó oh máa ga jù nítorí pé ẹni á dùn òun àní gbogbo ọ̀nù. Àlejò mi, àwọn mi tí ní dárúkọ wọn. Ẹ wo ojú tẹ̀ ń wo yẹn ojú tó pawó ni. Ẹ ti mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni mo ṣùgbọ́n mi tí ní bẹ̀ tán. Ẹ jẹ́ kí n mú wọn lọ sí yàrá àgbàlejò mi tá a ti máa ṣe gbogbo fẹ́fẹ́ rìtì yẹn. Ẹ wo ẹyẹ wáyé ẹyẹ máa kọrin bẹ́ẹ̀ dè lọ èmi ń bọ̀ èmi ń bọ̀ èmi ń bọ̀ kọ̀ọ̀kan èrè mi bá wọ́n ń bọ̀ wọ́n